والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث التاسع والثلاثين ومائة وله من حديث بريدة في العصر والشمس بيضاء نقية والشمس بيضاء نقية ومن حديث أبي موسى والشمس مرتفعة وعن أبي برزة الأسلمي رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وآله وسلم يصلي العصر ثم يرجع أحدنا إلى رحله في أقصى المدينة والشمس حية وكان يستحب أن يؤخر من العشاء وكان يكره النوم قبلها والحديث بعدها وكان ينفتل من صلاة الغداء حين يعرف الرجل جليسه وكان يقرأ في الستين إلى المئة متفق عليه وعندهما من حديث جابر والعشاء أحيانا يقدمها وأحيانا يؤخرها إذا رآهم اجتمعوا عجل وإذا رآهم أبطأوا أخر والصبح كان النبي صلى الله عليه وآله وسلم يصليها بغلس ولمسلم من حديث أبي موسى فأقام الفجر حين انشق الفجر والناس لا يكاد يعرف بعضهم بعضا وعن رافع بن خديج رضي الله عنه قال كنا نصلي المغرب مع رسول الله صلى الله عليه وآله وسلم فينصرف أحدنا وإنه ليبصر مواقع نبله متفق عليه lẹ́gbàá tó حديث على إيه hadithi حديث عبد الله بن عمرو ibn al-Aas radiyallahu anhuma níbi tó ti ṣe àlàyé fún wa nípa bí anabi sallallahu alayhi wa sallam ni wọ́n ti ṣe máa wọ́n ti ṣe àlàyé àwọn àkókò rẹ̀ fún wa eléyìí jẹ́ àdìsí kan tó ṣe àlàyé gbogbo àkókò òrùn tó ṣe àlàyé gbogbo àkókò òrùn àfáwọn amú àdìsí mi wá ládìsí tó ṣe wípé òun ṣe àlàyé àlékún àlàyé nípa ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ìrun wákàtí márààrún ètò ìsìnkú báyọ̀ lè jẹ́ àlékún lórí tó ti wá nínú hadithi abdullah ibn amr ibn al-aas radiyallahu anhuma irú rẹ̀ náà ni hadithi ẹlẹ́ẹ̀kọkàndínní ogóje wọ́n ní wàlẹ́hu min hadithi burayda tafil cas wàlẹ́hu min hadithi burayda tafil cas ìyẹn ni pé imaamu muslim kọ́nà ọba kò kẹ́ wọn wọ́n gba ẹ̀gbáwọ́ ọ̀rọ̀ kan wá ẹ̀gbáwọ́ ọ̀rọ̀ yìí ó ń ti ọ̀dọ̀ burayda wá burayda ọ̀kan ni nínú àwọn sàbẹ̀ anabi sallallahu alayhi wa sallam ọ̀sẹ̀ ni abu abdillah àbí abu sahal àbí abul husayn buraida ọmọ alhusayn kọ́lọ́mọba kó yọnu sí i buraida yìí ti gba ẹ̀sìn islam síwájú kógun bádàrí yóò tó dé ṣùgbọ́n kò jọ́kan nínú ẹni tó kópa nínú ogun yìí ó sì jọ́kan nínú àwọn ẹni tó fi àtìlẹ́yìn wọn hàn sí anabi sallallahu alaihi wa sallam níbi tí wọ́n ti pè káwọn èèyàn kún á wá fún àti bá àwọn kèfèrí kùrẹ́ṣì jà nígbà tó ṣe sulhul Hudaybiyah arákùnrin gbé Medina àti Medina ló ti kó lọ sí Basra àti ibẹ̀ ló ti wá kó lọ sí Khurasan lẹ́ni tó ṣe kó gun jíjà ló gbé lọ bẹ̀ ó kú sí mọ́rù. ní àkókò Yazid ọmọ Muawiya radiyallahu anhuma àwọn gba ìgbàwọ ọ̀rọ̀ mi wá tó ní ṣe pẹ̀lú àkókò al-Asr àti ríkà nínú ìgbàwọ Abdullahi bin Amr bin al-As radiyallahu anhuma wípé àkókò kété tí ò gbogbo nǹkan. tó bá ti ṣe rẹ́gí pẹ̀lú bí gbogbo nǹkan ti ṣe ga tó ṣùgbọ́n pẹ̀lú àlékún àlàyé wípé pẹ̀lú gbogbo bí gbogbo nǹkan ti ṣe ga tó pẹ̀lú àyọkúrò ibi tó ògì wà nígbà tó rùn kọ́kọ́ yẹ tàrí tá a bá ti yọ àyọkúrò eléyìí á wà wòbò lògì wà ní ìsìn tó a ti ṣe déédéé bí nǹkan ti ṣe ga àsìkò àsùrì ti bẹ̀rẹ̀ nínú ẹgbà ọ̀rọ̀ ti Buraida yìí ó ní anabi sallallahu alaihi wa sallam wọn a máa kírun asr wash-shamsu bayda'u naqiyyatun kí anabi sallallahu alaihi kíkí tí wọn máa kí irun asr àlàyé ni nípa àkókò wo láàmà wọ́n ní wọ́n máa kí ní ìgbà tí oòrùn bá wà ní funfun gbòò tó mọ́lẹ̀ láì jẹ́ pé àwọ̀ yeye ó ti lúpọ̀ mọ́ funfun rẹ̀ àkókò tó oòrùn mọ́lẹ̀ tó wà funfun tó funfun gbòò àkókò yẹn là Ànábì sallallahu alaihi wasallam kí asr ó túmọ̀ sí pé kìí ṣe ìgbà tí àwọ̀ oòrùn bá ti jẹ́ ohun tó dàbí àwọ̀ yéyè yóò funfun gbò fí àkókò náà ni wọn máa ń kírun áfù eléyìí fi hàn nígbà tó òrùn bá yọ bá ti ṣe máa ma àkókò áfù náà nígbà tó òrùn tó bá funfun tó ti pé kọ́lọ̀ yẹ́lò kò tí ì máa bo kọ́lọ̀ rẹ̀ ìgbà yẹn ni àkọ́kọ́ àkókò áfù nínú ẹgbàá wọ̀rọ̀ ti àbí Musa radiyallahu anhu Abu Musa al-Ash'ari onáni Abdullah ọmọ Qais al-Ash'ari wọ́n ti gba ìsìláàmù ọjọ́ ti pẹ́ láti Mẹ́kà wọ́n sì ń bẹ nínú ẹni tó ṣe ìṣípò padà láti Mẹ́kà lọ sí. Habasha lẹ́yìn rẹ̀ wọ́n yà Abu Musa wọ́n kọ́ padà sílùú wọn náà láti Habasha kótó ti kún wá sí Medina nígbà tí àwọn ẹni tí wọ́n ṣe hijira lọ sí Habasha tí wọ́n lọ sí Medina Umar ibn al-Khattab radiyallahu anhu wọ́n fi ṣe alámòjútó lórí Basra lẹ́yìn ìgbà tí wọ́n yọ Mughira kúrò níbẹ̀. Abu Musa yìí wọ́n jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn sàbẹ̀ ànábì sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí àwọn sàbẹ̀ yòókù wọ́n sì gba ọ̀pọ̀lọpọ̀ àdéhìsì wá láti ọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam ìlú Mẹ́kà ìsìn ní Abu ni wọ́n kú sí kọ́lọ́mọba kọ́yẹ́nu sí wọn. àwọn ní wàṣẹ́mùsùn mọ̀rẹ́tẹ́fìá wọ́n ní anabi sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ti sọ̀láàtì làásù ní ìgbà tí oòrùn sì wà lókè tí ò tí ì dẹ̀gbẹ́ síbi títí máa wọ̀ oòrùn wà lókè kò tí ì dẹ̀gbẹ́ síbi títí máa wọ̀ wọ́n nígbà náà ni wọ́n kírun àásù gbogbo eléyìí ń tọ́ka sí pé anabi wa sallallahu alayhi wọ́n á máa tètè kírun àásù. wọn kì í lọ asiri lára torí di eléyìí eléyìí àfihàn wa bí o ti ṣe yẹ ká lọ ìrun kankan lára pàápàá jùlọ ìrun asiri hafidu ala salawati wa salati alwusta wa qumu lillahi ẹ mójútó àwọn àrùn. ẹsì mójútó òrùn tó wà láàrin nínú àdìsí anabi sallallahu alayhi wa sallam as-salatu al-wusta salatu al-asr irun tó wà láàrin náà ni salatu al-asr ẹ mójútó ẹ mọ̀síra rè báwo láti fi wá mọ̀ gbogbo òrùn wà lókè kò sí ìdẹ̀gbẹ́ lọ ságbọn ibi tí ó ti wọ̀ wọ́n ní ìgbà náà nígbà tó yẹ kó tó bá jáde tó o bá wo oòrùn wàá rí oòrùn lọ́ọ̀kan láì jẹ́ pé o gbé orí sókè gan kó tó di pé o rí wàá rí oòrùn lọ́ọ̀kan déédéé sẹ́ńsà ojú rẹ láì jẹ́ o ń bùkátà kó o gbórí sókè náà kó tó di pé o rí dáadáa àsìkò yẹn làwọn sàbí ń tọ́ka sí wàá sì rí tó mọ́lẹ̀ tó funfun gbòò tí kọ́lọ̀ yẹ́lò kankan ò tí ì bo tí funfun rẹ̀ eléyìí ó tún jẹ́ ìrànlọ́wọ́ fún wa láti mọ ṣé àkókò asùrù ti wọlé àbí ò ti wọlé gẹ́gẹ́ bá ti ṣàlàyé síwájú àkókò oorun kò ní í ṣe pẹ̀lú aago tá à ń mú ká o torí pé ń jò láago dáyé àtìgbà wo lọ́lọ́run bá ti ní ká máa kírun àwọn èèyàn ti ń kírun wọn ò sí àkókò oorun mú síwájú kéèyàn tiẹ̀ tó máa ti ń jago báwo ló ti wá jẹ́ táwa sọ tó ṣe wípé late hour ló dé táwa sọ di bàbàrà wípé aago ti lù aago ti lù báwo àkókò ti tó aago ọba àmọ́ lù tákòókò bá ti tó ètò jáàánú lọ́dọ̀ tiwa torí rẹ̀ táyé sagídí ndí ẹ̀sìn kájà níjọ́ ọmọ mójútó ẹ̀sìn yẹ bí wọ́n ti ṣe ti pa á láṣẹ pé ká ṣe. نهر نوام حديث أبو برزة الأسلامي رضي الله عنه نوام و أبو برزة أركواني فضلة أما عبيد أما كان يركواني عبد الله ọmọ Ubayy àwọn náà ti gba Islam ọjọ́ ti pẹ́ o wọ́n sì ń bẹ nínú àwọn ẹni tó kópa nínú ogun àti gba Mẹ́kà padà kúrò lọ́wọ́ àwọn kèfèrí láti jọ́jọ́ sì ti gba Islam wọn ò yẹ wọn ò gbò lẹ́ni tó ń pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam ń bá àwọn ọ̀tá Ọlọ́run jagun títí tọ́lọ́run bá fi gbẹ̀mí wọn wọ́n gbé ìlú wọ́n sì bá wọn jagun Khurasan wọ́n sì wá kú nílùú Maru kọ́lá wọn bá kú yánu sí wọn. ó ní kánà Rasulullahi sallallahu alayhi wa sallam yusalli al-asra ثم يرجع أحدنا إلى رحله في أقصى المدينة والشمس حية. ó ní Ànábì sallallahu alayhi wa sallam.

wọ́n fi mọ́sálásí lẹ̀ padà sí ibùgbé wọn ìyẹn ni kí wọ́n wá sí masjid rasul sallallahu alayhi wa sallam láti wá kírun nítorí pé àwọn sàábé orí wọn pé púpọ̀ Ọlọ́run ti fẹ́ràn wọn pọ̀ nípa ṣíṣe tó ṣe wọn ní sàábé anabi wa muhammed sallallahu alayhi wa sallam àwọn sàábé yìí báyìí tí àsìkò òun bá tó wọ́n máa gbìyànjú láti rí i pé àwọn wá kírun pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam ní mẹ́sàlásì rẹ̀ yàtọ̀ sí ọlá àti àjùlọ tí ń bẹ fẹ́ni tó bá kírun ní mẹ́sàlásì ànábì sallallahu alaihi wa sallam a ah, kíkírun lẹ́yìn ànábì sallallahu alaihi wa sallam ipò rẹ̀ ga pọ̀ pé èèyàn á bi ẹ̀mí ara rẹ̀ pé emi ẹ̀mí mi dákun ẹ̀yin dá lóṣù síbẹ̀ ni wa sallam ẹ̀ńtọ́ lọ ń tó fi àkùránì ràn lọ́nà wa mú mi lọ́kì kì í sẹ̀mí nígbà rẹ̀ kó tó wa mú mi lọ́kì kò sẹ́mi ní kèfèrí tí ó sáì gbàgbọ́ sí i kò dúpẹ́ fọlọ́ lọ́fà ló fi jẹ́ kó gbọ́ àwọn láti rí pé tásìkò òun bá ti tó àwọn wa kì í ní mẹ́tíláṣí ànábì Muhammad sallallahu alaihi wa sallam. tẹ̀rẹ̀ salatun fi masjidi hadha afdalu min alfi salatin fima siwa illa al-masjid al-haram. nínú ẹ̀yọ̀ kan tí ẹ̀ bá kí ní mẹ́tíláṣí mi yí ọlọ́lá ju ẹgbẹ̀rún rú ta kí mẹ́tíláṣí mi lọ subhanallah ọlọ́lá ju ẹgbẹ̀rún rẹ̀ tá a kí mẹ́sálásí mi lọ ọmọ ìjọ tó yẹ ọsẹ kó tó kí ẹgbẹ̀rún one thousand divided by five now two hundred days ìrun ẹyọ kan tó bá kí ní mẹ́sálásí ànábì sọlá àdìsẹ́lẹ̀ ọlọ́lá ju ìrun two hundred days lọ ìsẹ́ni kọ́ ga torí de ẹ̀ wá lọ ẹ̀ lọ Mẹ́dínà ẹlọsẹ ziyara mọ́sálásí anabi sallallahu alaihi wasallam ẹni tí ń gbìyànjú lọ náà kọlọ sí àbẹ̀wò mọ́sálásí anabi sallallahu alaihi wasallam kọ láǹfààní àti kírun bẹ ọwọ àjòkò kálí olóòrùn mú èèyàn sera rẹ àbí òsera ẹ òsera rẹ èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti jọ kanú ẹni tí wọn máa lọ kírun mọ́sálásí wọn. kéèyàn ti sojú kòkòrò láti wà sáfọ alákọ̀ọ́kọ́ torí ọlá ńlá tí ń bẹ fẹ́ ní tó bá dúró sí sáfọ alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n àti wà ń sáfọ́ alákọ̀ọ́kọ́ mẹ́ẹ̀ẹ́ a ìjàkadì ni o torí pé tó bá jẹ́ pé aago méjìlá kọjá ìṣẹ́jú márùn-ún ni wọ́n bá pè rún bọ̀ pẹ̀lú gbọ́lọ̀ láti aago mẹ́wàá bóyá ló ra ìjókòó wájú táwọn èèyàn ti dé subhanallah nígbà táwọn èèyàn àwọn ẹ̀tọ́ lẹ́sìn ṣe wọn ti gbọ́ pé ọlá ń bẹ fún àpò so torí ẹ ẹjọ́ àwọn gbìyànjú wọn àwọn bàbá gbà fún ọ wọn bá lọ sáwọn àyè ọlọ́lá wọn yẹn mẹ́jọ kan náà ẹni tó ṣera rẹ̀ mẹsìjọ kan náà ẹni táwọn èèyàn ò rí ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ wà wọ́n máa sọ kútùbà tí ò dá sáwọn èèyàn létí òun mú ẹ̀jọ̀ kó lè jáde fẹ́mi gbogbo ẹ̀ ti kí tọ́lọ́ ọgbà bẹ́ẹ̀ ni kìtìrìtì náà ti kí tọ́lọ́ ọgbà ṣùgbọ́n tó bá ṣe é pé òfin ọba nítumọ̀ ẹ̀sìn ọba ní àmì gbogbo ọrọ yẹn ọba nítumọ̀ òṣùwọ́n lọ́wọ́ bá rán ànábì sallallahu alaihi ó fi pẹ̀lú alukur'an ó tún ní òun fún ní kíní kan jẹ́ sunna tẹ́ẹ̀fì máa gbọ́ àgbọ́yé alukur'an kò tún wá pé fún lásán ti tó ó tún ní kó tún practicalize ẹ̀ fún yín ní torchlight yìí lásán bẹ́ẹ̀ bá rà bẹ́ẹ̀ bá ka kátọ́lọ́ọ̀dù tí wọ́n fi sí lára tó kọ́ agídí hárí ike mi náà wọ́n kúkú gbọ́n lọ sí kí o lè ti kọ́kọ́ bàjẹ́ náà kórìí rẹ̀ tó wá pé wá ike ah, ah. wọ́n wá wọn kó ọba ti mà ìwé pélébé tí wọ́n fi dí òde káwò so ọlọ́run bá tún wá ara nàbí sọlá àṣẹlẹ pẹ̀lú alukur'an ó ní laqad kana lakum fi rasulillahi uswatun hasanah àwòkọ́ṣe rere ń bẹ fún wa lára nàbí muhammed sọlá àṣẹlẹ. ó ní kana rasulillah sọlá àṣẹlẹ mi sọlá làásù ànábì wa kí àti ọlọ́run bá kó ma bá ma kírun àásù ẹ̀ àwọn kírun àásù ní mọ́tíláṣí àbí ńlé tó àwọn àfáà sí ma kírun yàrá yóò ti lẹ́ni kan kọ̀rọ̀ yóò ti sàlù àlá yóò kó yàrá hayya ala salat ní mẹ́tíláṣí ọlẹ́lómi máa ń bá wí a'udhu billahi minash shaitani rajim lẹ́sì rí i pé majority àwọn afáàfá àwọn ẹ̀wọ̀n yìí kírun mẹ́tíláṣí o àwọn gá kó bẹ́ẹ̀ ti sàn lápá láwùjọ yorùbá yìí ìwọ́n tó yẹ wá mẹ́tíláṣí táwọn èèyàn rí bọ́ọ̀lù lọ wọ́n tún wọ́n tún wọn máa fi tiẹ̀ sí rẹ́fúrẹ́ǹsì yọ bàbá alágbájá bí ọba ti jí máa fi dé mẹ́tìláṣí ẹ̀ ti kí ó tó náà nìtú máa kí ó tá a ké tí ọ̀la pa níbo ló ti rí igbe jímọ̀ nìkan ni wọ́n máa jáde nígbà tí nǹkan oṣù bá tán ṣé bá ti kó ṣe nǹkan oṣù kí ló mọ ọlọ́wọ́ mọ́ àwọn mẹ́tìláṣí subhanallah torí délé ẹ kí àwọn àbá ẹ bá pè lólùmọ̀ àbí kí ni tó máa fa àlọ́ yóò tẹ ẹ̀mọ́ tó máa rí lórí kìí ṣe gbólóhùn Yorùbá bẹ̀ àfa ẹ báwọn sọ́ọ̀tì náà àwọn náà àlùfáà gbogbo ẹ̀ sáfùkẹ́ náà wọ́n jọ tó ti gbólóhùn àmọ́ tó máa rí so ẹni tó bá jẹ́ olùmọ̀ nípa ẹ̀sìn kó fi ẹ̀gzámpù dáadáa lélẹ̀ fáwọn ẹ̀ wọ́n náà máa lọ mọ́sálásí lọ kírun náà ọ wá sọ fún ẹ báwo làwọn ti àlọ́ máa tò lẹ́yìn ẹlòmíì ẹ̀yìn ànábì kọ́ orúkọ yé igbe bó lòún ti tò lẹ́yìn ẹlòmíì sá ànábì wà lẹ́yìn ànábì gan tò lẹ́yìn sàábì ànábì sallallahu alaihi wasallam ó tò lẹ́yìn sàábì tò lẹ́yìn Abubakar Abubakar ní ọgbà ó tò lẹ́yìn Abdurrahman ibn Awf títí jọ́ fi sálámà tó kí wọ́n á ní àbí lè má mú méjì wọ́n lè tí wàá dùn nípa àwọn èèyàn kí wọ́n ọmọ dàrú àwọn sọ pé tí wọ́n bá pa owó mọ́sálásí wọn pín kọ̀ọ̀n bẹ̀rẹ̀ kí wọ́n sọ di business center mi àníkẹ́ lọ kírun làwọn sọ gbogbo rọ́bì stẹ̀ sọ kọ́là mi anabi ní sọlá àdìsọlá ọ̀gá wa dá ọ̀pọ̀ sí wọn ni káàna rasúlù láàdì sọlọ́lá àdìwà àdìwà sẹlẹ̀mí sọlẹ̀ làásù wọn lọ kí àásù ثم يرجع أحدنا إلى رحله وأنا سمعانك كلوا وأنا معانك كلوا kìí ṣe pé ẹ máa lọ kírun àwọn ọmọ sàmì ńlé ẹnì káwọn ẹ̀ka tún wà báwọn ẹ̀yàn lọ máa kírun àwọn ọmọ sàmì ń bí àwọn òdòdìlá ẹ̀yàn ọmọ sàmì ẹ̀yìn ṣe mùsùlùmí ni tó ọwọ́ adé bíi pé kọ́dà gan wọn ò tún ní lọ kí jimá gan-an fáwọn sàmì àwọn òdòdìlá yìí ń ṣe tọ́ ọ̀nà òdòdìlá torí di ilé àwa náà máa ń jáde yá lọ kírun pẹ̀lú anabi sallallahu alaihi wasallam lẹ́yìn tá a bá wá kírun tán yarji'u ahaduna ila rahlihi ay ila maskanihi ẹnìkan náà àwa tá a wá kírun oníkàlùkù èèyàn fi padà dé ibùgbé rẹ̀ sí aqsal Madina ní ibi tó dínà gán nínú Madina sí masalasi anabi sallallahu alaihi fẹ́ẹ́rì pé ẹ̀kọ́ lábẹ́mẹ́ o yẹn kọ́nà jíjì gan ni wọ́n ti máa ń kírun sọláàtò ẹnitọ́ àti asùrù yóò kírun mi àbí oníkì yóò kí wọ́n wá sọ pé ládùúgbò yín mọ́sálásí jìnnà gán àwọn aníbò ní gán yẹn wọ́n ní ah, èèyàn máa kásá ìpè five hundred meter lọ́wọ́ á jìnnà. sẹ́wọ̀n pé màmí sẹ́wọ̀n máa ń wá búrẹ́dì pé yàn ọ̀rà ó rìn tí ò ní jìnnà pé ẹjọ́ sẹ́yìn ní kò sí ó ti lọ àti sẹ́yìn náà ní búrẹ́dì kò sí sẹ́yìn náà títí tí rìn ló lórí búrẹ́dì torí di eléyìí ó wá ní títí tẹ́nìkan nu wa tó fi padà sí ibùgbé ń fi pé ilé àwọn jìnnà sí mọ́ṣáláṣí ṣèkẹ́wọ́ ó wá ní ẹ̀jọ́ sà tá a lè dá mọ́ọ̀kì kan sílẹ̀ nínú ilé tiwa náà no ẹ̀ dáná sí mọ́ṣáláṣí wọn fa ẹ̀ lọ sí mọ́ṣáláṣí sóbìn lẹ́yìn ọkùnrin lẹ́yìn fa ẹ̀ lọ sí mọ́ṣáláṣí torí di eléyìí báyìí ibi tó jìnnà gan ni wọ́n tún wá sí mọ́ṣáláṣí so títí tí ọ̀kan nínú wa tí ó fi padà sí ilé rẹ̀ níbi tó jìnnà ní Madina ọ̀dà kí mọ́tíláṣí ọ̀pọ̀ ṣùgbọ́n èsì pípọ̀ pọ̀ lórúkọ pé gbogbo àǹfààní kó ní mọ́tíláṣí tiẹ̀ kì í sì ṣe pípọ̀ pọ̀ lórúkọ pé gbogbo jàmá kó ní mọ́tíláṣí tiẹ̀ kì í sì pípọ̀ pọ̀ lórúkọ pé gbogbo ẹ̀yà kó ní mọ́tíláṣí tiẹ̀ a'udhu billahi minash shaitani rajim kọ́pọ̀ nítorí pé bùkátà Bukata ló wà fún àmọ́ tí o bá sí bùkátà ọwọ́ pé èmi náà fẹ́ máa pawó ẹ dàpọ̀ sí lè tajà ni ẹ pé àwọn tí ọ̀gbẹ́ sì ń tó sọ mẹ́tíláṣí ti lè tajà pé báwọn kan ti ṣe sọ sọ́ọ̀tì ti lè tajà lọ́fà ló fi jẹ́ pé tí wọ́n máa mú bíìlì nẹ́pà wá ẹ pé kọ̀máṣíálì rẹ̀ àwọn ka mẹ́tíláṣí àti sọ́ọ̀tì fún abẹ́rẹ́ lọ́rù bíìlì tí a máa mú wa fún mọ́tíláṣí àti sọ́ọ̀sì ọ̀gá àwa sọ fẹ́ nìkan nu àwọn phd ẹ̀ pé àwọn ipa ó náà nọ́mà tàrí kan ti nì <laughs> ẹ̀ torí bẹ́ẹ̀ yẹn bá pawó ẹlòmíì ń pawó abẹ́rẹ́ abẹ́rẹ́ bọ̀ ẹ́ wal-hukmu lil-ghalibi la lin-nadir al-aqall bí wọ́n máa ń sòfin ìtọ́pọ̀ ni wọ́n máa wò ṣé ìtọ́pọ̀ ni mọ́tíláṣí wọ́n pawó bí àwọn ìpawó náà náà ah, ẹ ti ẹ gbọ́ ẹ wọ́n pa owó tẹ̀wọ̀n pé tí màá bá sábà tú jẹ̀mọ́ náà nù subhanallah torí di eléyìí wọ́n máa ti ọ̀nà jíjìn ọ̀nà tí wọ́n máa kíláàsì wọ́n á ní ìgbà táwọn máa ń padà sílé sí ilé àwọn ti jìnnà gán tó pé òpin màdínà ni wọ́n ṣẹ̀mùsọ̀ á padà sílé tóòrùn sì tún wà tí ò sí wọ̀ subhanallah yẹn ká lọ síbi tó dínà jù nínú Madina á sì délé wa òòrùn sì tún wà láàyè kò sí wọ̀ ló túmọ̀ wa òun pé ànábì máa ń tètè kí sọ̀lá tó láàpù wọn kì í lọ lára tán وكان يستحب أن يؤخر من العشاء anabi sallallahu alaihi wasallam wọn sì fẹ́ràn pé kárọra lọ sọláàtù lẹṣà yìí lára díẹ̀ wọn fẹ́ràn ká máa lọ sọláàtù lẹṣà yìí lára díẹ̀ eléyìí ni súnà kárọra lọla ká lọ lára ká lọ kéésì kárọra ká lọ lára sọyẹrì pé nísìnyí lọ́pọ̀lọpọ̀ àwọn mọsálásí pàápàá láwọn àlùfáà rò tẹ́lá ti lè pé sọláàtì mọ́kùnrin tẹ́lá kírun ẹ̀rọ àwọn èèyàn kan jókòó ní mọ́sálásí àwọn bàbá bàbá ọ̀sẹ̀ kù àwọn tí wọ́n jọ̀dọ̀ díẹ̀ tá a máa lọ kírun àwọn ti dìde jáde sọ àwọn bàbá bàbá tó sẹ́kù yìí ẹ̀rí pé má bá ti ń wọ aago kó ti tọ́gbọ̀n ṣẹ́jú tá a ti kírun tẹ̀ kátà ọ̀yà ìpẹ̀rún náà tó máa pẹ̀rún máa tuntun kọ́ ọ̀mà nílẹ̀ kan náà kódà tẹ́ ẹ bá so ẹ so eléyìí túmọ̀ sí pé eléyìí àkọ́kọ́ náà ìrún tẹ kí ó ti ṣe kọ́ mẹ́bọ̀ sásìkò àsìkò iṣẹ́ òtítù tẹ fi kì í ẹlẹ́ẹ̀kejì o tún ní pé ń nu súnà níbi sùnmọ́ àìsùnà fẹ́ràn iṣẹ́ àyìn gàgàgàgà ká lọ lára ká lọ lára anábì fẹ́ràn ká lọ lára nìsín òórùn wọ̀ láago méje kù ṣẹ́jú mẹ́wàá láti mọ̀ pé láwùjọ tí wọ́n á bí kí àwọn òpapọ̀ tó parí lójú sánmà lẹ́yìn ìgbà tó ń wọ̀ á wákàtí kan tóòrùn bá wọn á wọ̀ ní méje kù ṣẹ́jú mẹ́wàá ìgbà wo láàfọkàn sí pé kí àwọn òpapọ̀ parí mẹ́jọ kù ṣẹ́jú mẹ́wàá ajẹ́pẹ́ bàbá pè ń gbà wọn ká sì gbẹrun ká gbé dúró níbi àgọ mẹ́jọ àfìsẹ́jú mẹ́wàá lẹ̀ bàtà ń pèrún máwọn àṣẹjú tó tún tẹ̀lé títí tí mẹ́jọ èlò ká fi gbẹrun ìyẹn tó bá jẹ́ pé a fẹ́ tètè kì àmọ́tẹ́ bá fẹ́ ní àǹfààní ládàá tí ń bẹ fún ká lọ́la kòkòrò ká ti ń bẹ́ẹ̀ mẹ́jọ ṣé òun èèyàn tútù amẹ́síláṣí ọ̀gá ti ní sùn? àbí tẹ́lómi ò sì ní jókòó kalé bàbá fi mẹ́sàn-án kó bó eléyìí bẹ́ẹ̀ nípa lọ lára àmọ́ gbogbo eléyìí bá a máa ń ṣe o àní lẹ́nu wa fáwọn fi ń kọ́tà ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam torí kọ́kọ́ máa jẹ fáwọn kankan ra wa jẹ torí gbogbo ẹ̀sìn tí yẹn bá ti tí o bá ti láníyàn bẹ̀ tó ní gbalada torí ànábì sallallahu alaihi wọ́n fẹ́ràn ká máa lọ ìrun ìṣá ìlara wa kana.

ṣebí ká lọ ìrun ìṣá ìlara àbí bẹ́ẹ̀ kọ́ ni màá sùn ọwọ́ á sùn oṣù mọ̀ pé látàárọ̀ ló ti ṣe wàhálà ká tòǹgbà tó o sùn masha allah àṣetáni wa sọ pé àsùnfọ́fọ́n tẹ̀fọ́n so ọwọ́ á bẹ̀rẹ̀ sí hanrun ọ̀hún hanrun ọ̀hún hanrun tó bá ti ronú kó kírun pé nóò ànábì ní ká lọ ìṣá ìlara tòǹgbà tó bá rọ atají pé ìdí kìí ṣàánú ànábì ní ká lọ la. kókó aago mẹ́rin bá lù sẹ́ni pé èyàn kó dọ̀dà rẹ̀ gbaragada ń bẹ̀ o nítorí pé wọ́n bá ní kọ lọ́la a má sùn kó tó dìgbà yẹn àbí òye wa ẹ̀sẹ̀ mi pẹ́ni tí yóò sùn kó tó kí olóṣùmọ́ pé yóò kí nígbà tí yóò lọ́la ṣùgbọ́n mo fẹ́ rẹjú díẹ̀ láṣẹ àṣetánì ọ̀fọ̀ ọ̀lọ́ ni ó ti ẹ̀rẹ̀ mí tí n fẹ̀yìntì tòun ò gbé ọ lọ torí ẹ anabi sallallahu alaihi wasallam ọkùnrin akásọ kàtókè ṣáì dẹ́sí sẹ́ kankan lọ́fà bí ibà ti pín tí ẹ̀ bá ti sùn síwájú kó tó kírun ṣáì ó sì ti pẹ́ẹ́dẹ́ pípa tí ó jì sí àsìkò yẹn kọ́ ṣáì lè ti àsìkò tá a lè ti lọ wal hadithu ba'daha anabi sallallahu alaihi wasallam kórìíra ká máa sọ̀rọ̀. lẹ́yìn ìgbà tí akírun ìṣá torí ẹ ẹ mọ̀ pé ọ̀rọ̀ tá a sọ generally ẹsẹ̀ la ń tó dùn táwọn èèyàn fẹ́ gbọ́ tẹ́ǹjọ́ sọ o sọ pé ètò jẹ́sẹ̀ lọ́pọ̀ jù mẹ́ ètò wáyé kó jókòó pẹ̀lú ọ̀rẹ́ rẹ ní ti tẹ́ǹjọ́ tó ah, àtúntà pa sàmọ̀ràn láti bá kú wọ́n ti sọ̀rọ̀ àwọn mọ̀lẹ́kà kan pé múnkàrà àti nàkíyè nínú sàárè á ah, ọlọ́run bá dákun sànù wá á ah, ọjọ́ dákun mọ́tòjú ti wá jọ á ah, wọ́n ti wá sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn ni tí ẹ bá ti dáadáa yọ máa rí kẹ́ àtàánú nínú sàárè tí ẹ bá ẹrù ti gbogbo wọn máa dìde lọ́pọ̀ kan ìgbé àkókò máa dábẹ́ wá di tí wá di àníkọ́ sọ̀rọ̀ kìnnìkan ìbò ń bọ̀ láìpẹ́ yìí àbí bẹ́ẹ̀ kọ́ so ẹ rí i pé gbogbo nǹkan tó bá ti jẹ mọ́tò lọ́ọ̀ tó bá pè lọ́mọ bọ́ọ̀rọ̀ ẹ̀ sọ ọ̀rẹ́ mélòó ni ó kù ọ̀rẹ́ mélòó ni ó kù péke yà á bu àwọn èèyàn ká sọ̀rọ̀ wọn pé so eléyìí irú rẹ lọ́ọ̀lọ́ rẹ tó pọ̀ wọn lọ bọ wọn mọ̀ nájú lọ́dọ̀ rẹ wọn sọ di bàbá ọ̀daràn ìyá ọ̀daràn ti mú wọn dẹ́ṣẹ̀ hmm? so irú eléyìí so ìwọ tó ti wá kírun ó ti kírun ìṣá ẹ̀ tó yẹ kó tó wá pé lọ sùn ni kó fi jẹ́ pé fáìlì rẹ mọ́ nígbà tó sùn àbí kó tún sí fáìlì a ti kí ìṣá ìṣá pé ókè ọ̀rọ̀ wa mi ta bá délẹ̀ kẹjá kọ̀tínù kẹjá kọ̀tínù sẹ́wọ̀n kéèyàn máa sùn lórí ọ̀ràn ni tún máa dáràn lórí ọ̀ràn máa dáràn lórí ọ̀ràn àwọn lèèyàn kí káyìn téèyàn fi lọ sùn olólóore gbà bákan náà lọ́ba ní ká máa pa àlọ́ ká máa sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tá a kí iṣẹ́ àìsàn ó ṣeé ṣe kó mú ní ká ìrójú níbi àti lè jí kírun lóru àtẹ sọ̀rọ̀ títí títí aago méjì fi lù ṣé ìwọ ọ wa lè jí lóru ká àsìkò gánlẹ̀ wà ní ìsinmi ṣé bó lù náà ni. so oye ok màá sùn ṣàlọ máa jí káfíńtà rẹ tó pẹ̀lú ògbó tó wọ yóò jí káfíńtà rí báwo nítorí pé tí ọba jí ní aago méje irú wọn kó ti wọn pé lẹsìn mọ tó bá dàbò rí báyìí ọmọ òun pé two thirty láti wà báyìí nígbà sùn subhanallah kí ló fà á ìgbà tá ṣùgbọ́n ó wá nínú àdìsá nàbì sallallahu alaihi wa sallam nígbà nàbì máa ń sọ̀rọ̀ pẹ̀lú Abubakar ọ̀rọ̀ àpalẹ́sọ pẹ̀lú Abubakar nípa nǹkan tí ọjẹmọ́rọ̀ àwọn mùsùlùmí nítorí mú lọ síwájú bá lòún mà ọ̀nà tá a gbà tá a fi yanjú àwọ̀ ọ̀nà tá a gbà tá a fi mú sòrò kó bá àwọn mùsùlùmí wọn náà nàbì sallallahu alaihi wa sallam wọn máa bá Abubakar jíròrò. torí ẹ̀ làwọn olùmọ̀ wa egbe pé kò burú kí wọ́n sọ̀rọ̀ lẹ́yìn ṣáì ẹni kí ti méyà gbọ́dọ̀ tètè kì í ẹni kí gbogbo àjẹ́ńdà tẹ bá ní ẹyẹ jù náà so wọ́n á ní síbẹ̀síbẹ̀ náà tẹ bá tún á lọ́rọ̀ tẹ sọ lẹ́yìn ṣáì kò burú sọ àmọ́ tó bá tó pàtàkì tó wúlò tó nítumà tó ṣe pé yóò mú lọ síwájú báyìí yóò mú lọ síwájú lómi wọ́n ní bẹ́ẹ̀ náà ni ẹni tó ń sẹ̀fẹ́ yàwó kò burú kó sọ̀rọ̀ lẹ́yìn iṣá nítorí pé tó bá gbẹ́nu lọ tí ó sọ̀rọ̀ tíyàwó náà gbẹ́nu lọ tí ó sọ̀rọ̀ tí wọ́n gbé tó bá ni ká má sọ̀rọ̀ tó ṣeé ṣe wọ ìjókòó alùpùpù ọ̀pọ̀ ọlẹ́ran kò tó oní ọ̀kọ́ sọ oní òní sọ oní ọ̀kọ́ sọ oní ọ̀bà gbé kálukú lọ tòwó gbóró eléyìí wọn ní kò burú fẹ́ tó wá ṣẹ̀fẹ̀ yàwó yàtọ̀ sẹ́ni tó ti níyàwó ní tẹ́lẹ̀ tí yàwó náà ti wá kéke ni mo rò pé yé tí ọba jẹ́ kọ́rọ̀ tó pàtàkì kéde pé má bàa sọ̀rọ̀ pé kó jẹ wá o torí pé tí wọ́n sọ mbẹ́ o ìyẹn ní kọ́rọ̀ ta pàtẹ rẹ lẹ̀ jẹ́ ọ̀rọ̀ bàbá òun ẹ̀ ti sọ sí ọ̀rọ̀ màmá ọ̀dà kù ní ọ̀rọ̀ bàbá rẹ lẹ́yìn mọ̀ bàbí lọ́la àbí òye ẹ̀ torí tẹ́ bá bẹ̀rẹ̀ sí fi báyìí lé léwu lábala lábala ọlọ́lọ́mọ gbàtẹ́ tó parí ẹ̀ hmm. ọ̀rọ̀ àwọn ọmọdé àti ẹ̀ ní kùtù dákù mọ̀ bàbí lọ́la ilé ẹ̀jẹ̀ ló ti jẹ́ ṣùgbọ́n kẹ́ náà wọ́n ní tó bá ń pè yàn méjì ń jà sábẹ́ ṣe àtúnṣe láàrin wọn láti bẹ̀rẹ̀ lápẹjù ìka tó kí ìṣá yìí àparí rẹ̀ kò burú kí ẹ bá nàbí sọlá àti màtí máa ń bá Abubakar sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn mùsùlùmí kò sí tó burú lẹ̀. tọ́ eléyìí túmọ̀ sí wípé ọ̀rọ̀ tá a pàtẹ tí ò ní tán bọ̀rọ̀bọ̀rọ̀ tó a gbọ́dọ̀ sílẹ̀kùn rẹ̀ tàbá ti kí ìṣá yìí. tọ́ sọ ma sọ kíkẹ́ ẹ má tẹ́lá ti kí ìṣá ìtàn ìgbà wọlé màá jẹun alẹ́ kò sínú súnà kíkọ́ ọmọ jẹun ọmọ sọ̀rọ̀ tẹ̀mọ̀ kọ́ aláàmọ̀ pé ẹnìkan ń jẹun sọ̀rọ̀ lórí ọ̀n sọ̀rọ̀ ń di oúnjẹ súnà wo ló kọ́ ọmọ sọ̀rọ̀ ń di oúnjẹ kódà súnà ní oúnjẹ bídíà ni tó bá pẹ́ ìṣá ìlàbà jẹun sẹ́wọ̀n kó alẹ́ sọ̀rọ̀ pé ẹsẹ̀ fi ọ̀dá ọbẹ̀ báyìí àbí bẹ́ẹ̀ kọ́ ni kí ló ní tẹ́ gbóúnjẹ kalẹ̀ tẹ́ fomi sí i tó àbá mọ́ wàá lọ ṣẹlẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ fáwọn olùmọ̀ sọ pé ìgbà ó láàmú wa jẹun alẹ́ fún àdáni ká ká má sọ̀rọ̀ lẹ́yìn ìṣá ẹ̀ ìtọ́ da ni ká má sọ̀rọ̀ ká má má bára wa sọ̀rọ̀ lẹ́yìn ìṣá ẹ̀ wọ́n á ní àwọn sàábì generally wọ́n ti máa jẹun kó tó dásìkò ìṣáì táwọn bá ti kí magrib dé báyìí kálukọ́ jẹun lálẹ́ ni ìyẹn tó bá ní tí ó jẹ lálẹ́ tẹmọ kó àwọn sàábì radiyallahu anhu subhanallah ìsẹ̀mí táwọn ṣe kìí ṣerú ìsẹ̀mí tiwa o lónìí báyìí ẹlòmíín ronjẹ àárọ̀ jẹ nítorí tọ̀sán jẹ wàláì kankan ò ní fetí ọ̀bà jẹ talẹ́ àmúwọ̀ kó ti ó ti sọ di agenda ọ̀ràn àyàn kókò gbọ́dọ̀ jó oúnjẹ mẹ́ta lójúmọ́ àárẹ̀ lè gbé tóró ti kà á kún ọ̀ràn àyàn nínú ọkàn rẹ̀ pé àkókò wọn mẹ́ta lójúmọ́ wọn náà lálẹ́ ìjẹta tó ti fọ́ sílẹ̀ fi mọ́ ojú rẹ̀ pọ́n nígbà tó jí láàárọ̀ kí ló dé kò jẹun alẹ́ àná abẹ́rẹ́ ní nǹkan mẹ́wọ́ tẹ́sí ti ń jẹ jẹ jẹ jẹ bọ́ náà tẹ́lẹ̀ dín kankan. so nítorí ti eléyìí báyìí àwọn ẹni tó bá ní ló ń jẹ fi tìrúkọ wa gan ìyàwó wọn làwọn máa ń tó táwọn èyí ti dáná tó sáná nínú ilé kílẹ̀ máa jẹ ó ní àtàmúrú atamru walima dẹbi nu atomi ni subhanallah o tún lè jì wàláhi tí wọn bá ti kẹ́lì fún ṣe bẹ́ẹ̀ fọ́tẹ̀ kan yóò pẹ́ wọ̀n wọn kò sí yóò sì gbẹ́ hàn gbogbo ni ǹjẹ́ dẹ̀bí nù àtomi. ẹni tí ẹnìkan kọ́ wá sínú ilé òun ní àwẹ̀ Ramadan inú rẹ̀ tó á dùn pé àṣà ah, àbá gbogbo mùdùmùdù gbogbo kìnnìkan lónìí ó tún ti fọnú láti ìgbà tó ń jẹ sàárì ti fọnú lẹ̀ pé lónìí ìwà àṣà àbá wọn àti wọn á dé wọn bá gbé dẹ́bínú àtomí lẹ̀. ọwọ́ àrò fourth round kẹbi tẹ́lú ni nígbà tí ẹjẹ tẹ́lẹ̀ ẹsẹ̀ kí ni wọ́n wá rí ẹjẹ́ àlọ́sọ̀ láti tarawih ọlọ́wọ́ gba àwẹ̀ wa lẹ́sìn kí wọn ò ní gbóúnjẹ ẹ̀sẹ̀ ajẹ́ yìí kọ́. ẹni tó bá lóúnjẹ hmm, tí ó jẹ lálẹ́ wọn sì jẹ láti ẹ̀yìn Maghrib àwa ń kọ́ bóòlù máa ẹni tí ìgbà tó ti lẹ́kọ̀ọ́ tó ti má wà là ìyẹn ká jẹ lẹ́yìn ṣá ẹni tí ó bá wá chẹ́ǹgì àjẹ́ndà rẹ̀ sí after Maghrib díẹ̀ díẹ̀ ni wọ́n máa tírèènì kún rẹ̀ díẹ̀ díẹ̀ ni wọ́n máa tírèènì kún rẹ̀ torí ẹ má gbàgbé pé ẹlòmíì kò bẹ́ẹ̀ ilẹ̀ Maghrib ló tó jẹun ọ̀sán Maghrib kù díẹ̀ ló tó oúnjẹ ọ̀sán jẹ bóyá kò rówó rà tẹ́lẹ̀ bóyá kò rówó rà wọ́n ti gbé kalẹ̀ kò tiẹ̀ ráyè fún bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ ẹ̀hìn ọ̀wá jẹ kan ní aago mẹ́fà kù kọ́tà o tún wá jẹ míì ní méje kọjá kọ́tà inú ọ̀ àbí òní dàrú ẹ̀hìn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni wọ́n máa tírèyìn fún rẹ̀ títí tí fún fi gbà bọ̀tẹ́lẹ̀ yóò túmọ̀ sí pé àfi dandan gbà ẹ̀yin magrib náà lọ gbọ́dọ̀ máa jẹun eléyìí báwọn èèyàn tí yóò fún ọ láǹfààní àjẹkù tó bá ti kí ìṣá ìtàn wà lọ sùn. abẹ́rẹ́ tí o wọ́n ní anábìsọ̀lọ́ àdìsọ̀lọ́ wọ́n kórìíra ká sùn ká tó kí ìṣá àbí ká máa sọ̀rọ̀ lẹ́yìn ìṣá. eléyìí ò túmọ̀ sí pé o gbọ́dọ̀ wá sọ̀rọ̀ lẹ́yìn ìṣá ìtàn ìfájà ni ó fi yọ pa ntí wọ́n gbà lérò bí ni pé lẹ́yìn iṣẹ́ ìmùbàṣẹ̀rẹ̀ tẹ́n títí tó fi sùn oorun ní kọlọ sùn o ti wá sùn àwọn ajílóru ojílóru òkìtà hajj ah òkìló ojílóru ọfẹ báyàwó rẹ ṣeré ọfẹ báyàwó rẹ sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ kèsì bá dá ìṣá ìmọ o ti dòru ètò fún àwọn aṣọ fún ọ pé síbẹ̀ yìí náà lẹ́ lánàá bí ni ká má sọ̀rọ̀ lẹ́ ah eléyìí ti di kéne o ti dòru ìṣá ìti lọ bàdẹ́lì ìṣá ìti bọ́ sẹ́yìn tò ìsìn àsìkò míì láti ti wà báyìí tòǹtòrí pé níta ń sá fún ipe tó ń bá ń sọ̀rọ̀ lẹ́yìn ìṣá ò ní láǹfààní àti ṣe o ti bọ́ lọ́wọ́ ẹ̀ fàkó òjì tó bá fẹ́ kírun lọ kírun lọ tẹ̀lé ìjẹ́bù tó fi jẹ́ mẹ́rin. وكان ينفتل من صلاة الغداء حين يعرف الرجل جليسه ولا نبي محمد صلى الله عليه وآله وسلم máa máa parí kíkírun àsùbá nígbà tí èèyàn máa dá nígbà tí èèyàn bá dá ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mà àsìkò tí èèyàn bá dá ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó kírun lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mà lànà lànà bí máa ń parí ìrun àsùbá ó túmọ̀ sí pé ìgbà tó máa ń bẹ̀rẹ̀ ìrun àsùbá èèyàn ò ní dá ẹni tó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mà àmọ́ ńgbà tí wọ́n bá parí irun àsùbá ńkọ́ èyí ó ti dá ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mọ̀ kí ló mú mọ́ dàmà òkùnkùn kí ló mú dàmà òye tontó fẹlẹ̀ nù. ìyẹn ni pé kánà nàbí sallallahu alaihi wa sallam yusalli subha bi ghalat anabi sallallahu alaihi wa sallam máa ń kírun àsùbá nígbà tó kúnkún sí wà lójú sánmà táwọn rẹ bá ti yọ ọta yọ báyìí wọ́n bẹ̀rẹ̀ lẹ́yìn tó máa kíra kàdá alifẹjọ tó eléyìí túmọ̀ sí pé kàmá wa lọ ìrun àsùbá lára kàmá lọ lára títí tí ló fi mọ́lẹ̀ kedere irú ìtọ́ máa ṣe ń lu kan kọ̀dá. ìgbà tí wọ́n máa bẹ̀rẹ̀ ẹ̀rùn sí èèyàn dẹ́ni tó àlẹ́ gbẹ̀rẹ̀ ìgbà tí èèyàn fi kírun tán èèyàn ti dà ó sì tún túmọ̀ sí pé ká wá máa yára kí ìrun àsùbá ká máa fẹnu sọlẹ̀ nífẹ̀ẹ́nu sọlẹ̀ àkùkọ tí ń jàgbàdo Allahu akbar Allahu akbar assalamu alaikum á ah, kódà kódà ní gbogbo òun ó burú jáì ní ìrun àsùbá wa qur'ana al-fajr inna qur'ana al-fajri kana mashhuda al bá kí lálùfẹ́jọ́ rí àwọn màláíkà wà واكل الليل امام مدني الم ترى كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل الله اكبر ماذا تذكر كاكي جوكي باتيا ترميهم بحجارة من سجين جعلهم بعض مما أقول الله أكبر ونستوكيني أعوذ بالله تركي روتك تركي باتي بري تنتو عليك بأيما ìgbà tẹ́ ẹ kí tán ẹ ti dá àmà á láṣẹ kéwù tẹ̀ ká gùn kéwù tẹ̀ ká gùn torí ẹ̀wọ́ tó wá sá mọ́sálásí tó ní pé kéwù tó ń kà ń wọ́n ti máa fa àyà tó gùn pọ̀ èwo ló kú tọ̀nù tòfi sọ pé èsì yóò gun pọ̀ inú wa máa fà ọ wá sá mọ́sálásí wọn wá ń bẹ̀ igi ẹ̀dá fún ẹ máa wá ọ nílò. sẹ́mi pé tìrú rẹ bá kú àwọn òkúkú mọ́ mọ́sálásí fa àmọ́ òun àtàwọn arú rẹ̀ irú rẹ̀ àwọn ni ó gbà tìrì rẹ̀ níjọ́ tó bá lọ tòǹtòrí di eléyìí báyìí wọ́n wá ní kí ló dé tó fi jẹ́ pé ìgbà tí wọ́n bá parí ìrun sí ìyẹn sì máa dẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ kí ló dé tí ọ̀dà mà òkùnkùn kí ló dé tó dà mà òye lẹ́sọ kí ló dé tó kùkùn wá wà nítorí pé kò sí nánu mọ́sálásí ànábì sallallahu alaihi wa sallam ní ìsinyìí lẹ́ẹ̀kan ẹ̀ sì tẹ́ná sá kálukú wọn yàn yàn yàn wọn wò wọ ẹlòmíì ti ń pò sẹ́nu pé ká bóun ni wọn tó àti bẹ́ẹ̀ ẹ gbọ́ǹkan mọ́sálásí ànábì gan ẹ rí i pé àwọn kìnnì kan modernization ẹ̀ ń bá ká ó ti bà wá jẹ́ sáwọlẹ́lẹ́ ní ìsìnkú ẹlòmíì tó ti ń bínú pé ooru mú wọ́n kí fáńkà wà nù mọ́sálásí bá yóò tún máa wò ibùdó alẹ́ dé mọ́nà rí àwọn ó yẹ káwọn wà láàrin àbí bẹ́ẹ̀ ni káwọn kan wà lẹ́gbẹ̀ẹ́ tó burú bá tó bá ra wa wọn ò ní kọ̀ so ṣùgbọ́n ẹ máa rí i pé bóun ni mọ́sálásí rí gan láyé ànábì sallallahu alaihi wasallam ìtumọ̀ pé èèyàn ò ní dẹ́ atupagán ò sí fìtílà kò sí gọ́dẹ̀ tí wọ́n ṣàǹgó tí ń lo epo kò sí tó gbọ́n á ní ẹni ìsìn tó máa gbé irú gílóòbù tí máa dàbí àbẹ́là inú wọn bá fi sínú mọ́tíláṣí ẹlòmíràn tó máa pé àríran gbogbo ju adá méjì nítorí iná tá ń lò sọláyé ànábì sọlá àtàlà kò sí ńlọ́fà ló fi jẹ́ pé kò sẹ́ni tó dẹ́ nìkan mọ̀ nígbà tá a wọ mọ́tíláṣí tó torí de eléyìí báyìí àsìkò tí wọ́n bá fi wá kírun sẹ́sí kálukú ti dára kò burú pé ká tẹ̀ náà nu mọ́tíláṣí o kò burú àmọ́ ní tá sọ ni pé ká mọ̀ máa fi tí ò sí ṣèkẹ́wọ́ ẹnìkan béèrè oníta lè kí òun lókùnkùn kò burú tàbá rí tásán nítorí pé ńgbà yẹn sẹ́mọ̀ pé ìgbà tí wọn ò ní tí wọ́n sẹ̀ wọ́n kí òun lọ́fà màmá ní tásán kí wọ́n bá wọn kí òun lókùnkùn sí pé kí ni àbí sábà sọ̀kọ́ la ń bẹ fún ìta kí ló ẹ̀sọ́rí tí máa ń bẹ fún òkun ní wọn máa parí òun ò dúró dìgbà tó yè bá di ẹsìn mọ̀ kí mọ́sálásí àtẹ́bí sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ bójú bá rọ̀ nǹkan bójú òní rọra ń kẹ́yìn sẹ́wọ̀n kí ọmọ wọlé ni àbí òní wọlé wà á túmọ̀ sí fáànù ọ̀yọ́ páànù pé afẹ́ kéwu rẹ̀ sẹ́wọ̀n kò tó sí fúlọ̀ hó fúlọ̀ rẹ̀ èèpè àtòkúta ni subhanallah torí délé wọn wá ní kí ló dé kí ló dé gan tóbi jẹ́ pé ńgbà tó má bẹ̀rẹ̀ ẹ̀rìn òní dẹ́ntọ́ àlẹ́ gẹ́gẹ́ bí fọkànbalẹ̀ ti ṣe ń bẹ láyé ìgbà èèyàn ọ̀tẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lẹ́rù òsì bá ẹ̀rí nǹkan mẹ́wàá ní ìsìn náà ń bẹ ẹ̀yin tẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí mà sí gbogbo yẹn lẹ́fẹ́ dúró ti mọ́tíláṣí náà lẹ́sẹ̀ gbogbo yẹn lọ́la lómi tí yọba yẹn pé chance ń bẹ fún ọ láti change àyè bí kọjá pé ọ̀sẹ̀sẹ̀ dé ni wọ́n á rí pẹ́ni tó kẹ́yìn tó lè dúró sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lápọ̀tù ká ọkàn rẹ̀ ọ̀bà lè sí. sá rẹ́nìkan bá lọ́jọ́ òní tó ní kíní kan ń sọnù ìyẹn wàá tó wàá fẹsẹ̀ kán ẹsẹ̀ ru eléyìí tòyọ ọkọlọ ọgbọ sí apó òsì ní pẹtọ ọtún náà lọ ọgọfọrọ wa ẹgbẹ ẹgbẹ ọtún mo fẹẹ dúró sí àmọ́ fún ọlá ọ̀daràn tí mo rí ìlú ọgbọta gbọmọ bákan náà ìgbà míì kì í ṣe pé yóò fi ọ́n kà àwọn sábì yẹn wọ́n dúró dọ́gba kò sí wàhálà nù gbèsè ayé tiwọn wọ́n yìí tayọ ẹnu àlà ẹ amẹ́nìkan wà sọ pé o ti dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ rí nínú òun kan gbogbo ẹsẹ̀ rẹ̀ lọ́tẹ̀ mẹ́lẹ̀ lọ́fẹ̀ bu àwọ̀ rẹ̀ sọ pé àwọn ọ̀fẹ́ fi àlàfo lẹ̀ fáṣẹ̀ fún wọn atẹ ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ bó o ṣe ń gbé sá ní tún lé ọ ní tún lé ọ tó ọ ọlọ yóò ti má gẹ ṣàlọ ìjọ mi ìlú ọ̀rẹ́ tó lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn so eléyìí ó máa ń bí ẹ̀rí fáwọn sáadé àwọn ọ̀sẹ́ ní tó àlẹ́gbẹ̀ẹ́ ọmọ kò sì sí wàhálà ṣùgbọ́n lónìí à náà wọ́n wo ni tuntun ọkùnrin ìjọ sùn ìgbà tẹ́ ṣe sùjú ó ṣe apá rẹ̀ báyìí ó ti gbà pé kí ìwọ náà tó bá ṣe tiẹ̀ bẹ́ẹ̀ irun ò ní rọrùn kí so ìgbà tí ó ṣe bẹ́ẹ̀ wọ́n wá ká ara rẹ̀ tó ń kó tijọ́ ṣẹlẹ̀ náà sẹ́nìkà bá fi lè na ìyá apá rẹ̀ jù ìwọ sì ká tiẹ̀ pọ̀ jù nítorí kó o lè bá rí orí ti kalẹ̀ kò wá ní rọ̀ ọlọ́run torí pé ìgbà tí òun sí ìyapa rẹ̀ láti ju yun yóò mọ̀ fún ọ náà ni. wọ́n á rí i pé ká ọ̀gbọ́n kí n gbádùn rẹ̀ ẹni tí ò sì gbádùn rẹ̀ ni. di lọ́la tọ́ba gẹ́tì kò lọ́la rẹ̀ tó dùn kọ́tà tọ́ba dúró mi sékìlì ó lè já irun kò sàrànwà ọwọ́ àkọ́ọ́dé mú bí gbàdúrà mú sẹ́ kó lè bá a tẹ́tì àyè. tara àwọn sàábí wọn ò dára wọn mọ̀ wọn ò fi sáfúra wọn ó túmọ̀ sí káwọn ìka yẹn nù àlà ìka yẹn nù wọ́n ti jẹjẹkújẹ wọ́n mú mú mu àtàrà wọn kú mu lọ ojú lẹ́gbẹ̀ẹ́ nìkan ògèdè sìgá ni lọ nígbà tó gbogbo gbogbo ìwọ ò ti kó sí sínú mi. wọn bá bàbá ó sì ga yìí torí ẹ àwọn ọ̀daràn àwọn mọ̀ fún ọ̀tá fúnra wọn ẹ ò bàtà wa sẹ́kì gbogbo jẹkújẹ gbogbo òmùkúmu àwọn òbí là táwọn èèyàn láyè sí tó di pé gbogbo jẹkújẹ gbogbo òmùkúmu ni wọ́n ń jẹ kálukó tó máa sọ́ta lọ ó dùn sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tẹ̀mẹ́nìkan dúró sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí irun èmi ló tún fìlà ṣe èmi ló farùn gbọ̀n. ẹ̀mí wa ló ń fọ́ pẹ̀kẹ́ ẹ̀mí wa ló ń fọ́ papò títí wọ́n ti ń lóun àbí ọ̀pẹ á ti kọjá pé nkírun ah! kí n ọkùnrin tó bá wá di ní ọ̀la tó wá rí kóun ló dúró sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ah! mi ò dúró sẹ́gbẹ̀ẹ́ lé àbí bẹ́ẹ̀ ni torí pé subhanallah ntí ń ṣe o yìí sára nìkan ní yóò lè yí yóò mú di subhanallah tí àdánwò olú rẹ bá ti wá sí ọ rí gbogbo tó tọ̀ bá kí wà láì ronú rẹ lè bọ́ sí ọ lórí pé ẹ ó ra àmì sí ní ìsìn ìlú ìdí ẹ̀sìn máa kọ́ ra ẹ̀sìn máa kọ́ ra ọ wá jẹ́ kí tó ń rojoojúmọ́ tiẹ̀ nù. sòṣùgbọ́n àwọn sàádé wọn ò ríra wọn wọn dára wọn nà wọn sì sá wọn ó túmọ̀ sí pé wọ́n du ọjọ́ gbà wọ́n du ọjọ́ gbà ẹni ńlá ni wọ́n torí de eléyìí kí wọ́n á dé tóbi jẹ́ pé wọ́n ní ìgbà tó máa bẹ̀rẹ̀ ẹ̀rùn wọn ò ní dára wọn ìgbà tó wọ́n bá parí sí wọ́n ti dára wọn kí ló fà wọ́n kí wọn náà kọ́rọ́ omi sétí ilẹ̀ mi ẹ̀ wọ́n ní ìyá àyà táwọn ẹbí máa ń kà ní láàrin ọgọ́ta sọ́gọ́rùn-ún àyà lẹ́yìn fatia ee abẹ́rẹ́ ní nǹkan mọ̀ láàrin ọgọ́ta sọ́gọ́rùn àyà ẹ̀rọ pé ẹni tí ó ṣe sixty hundred sẹ́wọ̀n kẹ́ni tí ó ṣe sùúrù tí yóò dúró lẹ́yìn lè máa mú kódà kó jẹ́ pé àwọn àyà tó kúrú tó kúrú ni làbá fẹ́ ka sixty lẹ́yìn fatia ah subhanallah ẹni tí ó lè ṣe sùúrù kò ní pọ̀ kò ní pọ̀ kódà wọ́n tún lè lọ fẹjọ́ rẹ̀ sùn bàbá rẹ̀ tó ní bàbá ẹ kìlọ̀ fọmọ yín irun tí ń kí fún wa ti pọ̀ kọ́dà mẹ́kà gan-an ètò rẹ̀ ẹlòmíì lè gbé sí mẹ́kà làwa wà ní. ó túmọ̀ sí pé àwọn èèyàn wọ́n fẹ́ wo àlìjẹ́nà onídẹ̀ra àlìjẹ́nà tó ga jù àwọn pẹ̀lú àwọn ẹsẹ̀ kéékèèké kéékèèké àrísàndóyè ìgbé kò burú má fi mùsùkìlà ẹ àbẹ́rẹ́ níbẹ̀ tó àwọn tó bá ti nọ ọ̀ ànábì gan-an lẹ́sìn bó rí rí mi. àbí òye ẹsẹ̀ bí bóyá ó tiẹ̀ nímọ̀ ń pa rẹ̀ ní pé ànábì gan náà so ẹni wọn sọ fún wa yìí pé láàrin ọgọ́ta sọgọ́rùn aya lànàbì máa ń kà sọlá àlùsọ sábàfẹ ka péjì kan nínú mùsàfẹ mẹdínà lẹ́yìn fatiha níraka aya mélòó pàǹkà níbi tó bá ti pọ̀ jù. àyà méje sí mẹ́jọ bẹ́ẹ̀ náà lẹ́yìn máa kàfa lẹ́yìn fàtíà tẹ́lómi ti bínú jáde àyà méje sí mẹ́jọ ibòmíì máa yà kàn ní péjì kan àyà kàn ní ẹlòmí ó ti pòṣe olùkú àlọ́lọ́ sábà wọn fẹ́ ka sixty péjì mélòó nu mẹ́wàá approximately sẹ́mi pé lọ́la má expect pé nìkan wà mọ́ ọ̀rọ̀ tiẹ̀ ni ó sì máa sọ títí lọ́jọ́ òun fi sùn ẹtù lé báyìí mo báyìí ṣe ń dín ẹgbẹ́ sí Islam wọ́n yàn ká fún àwọn àdá wọ́n kẹfẹ́ wà ìjẹ́nà náà náà náà fi péjọ jù sí ìjókòó àdúrà ọlọ́sàn-án ọlọ́run kẹwàá ọ̀ṣun àjẹnà onídẹ́ra tó síbẹ̀ náà lèèyàn kẹsì rí gbà yìí anabi wa alayisalaam ati òun náà ló sọ pé ìdá ama ahadukum qawman falyukhaffif lẹ́nìkan yín bá ṣe ìmáàmù fáwọn èèyàn kan kó gbé fúyẹ́ fún wa gbígbé fúyẹ́ náà ni o tọrọ dọ lakọli kaana la fún yọrọ tó lè la yọrọ tó tòbó ti gbé fúyẹ́ nínú àtúbà sixty to hundred. ọ̀dọ̀ anabi sọ láti lè láti kẹ́kọ̀ọ́ yóò wá sí mo dé hàmẹ́tẹ́ Allahu subhanallah láàrin mùsùlùmí àwọn onímọ̀mù kan tí wọ́n wà sẹ́kítà bá kí wọn àṣùbà lẹ́yìn wọn fún títí àyà alákòókò alámẹ́sìránì àràkà alákòókò alámẹ́sìránì rákà ẹlẹ́gidi ná ọ̀tọ̀ iná kẹlẹ́kọ̀ọ́ sọ gbìyànjú ti mọ̀ so kíákíá sharp sharp sharp ni tẹ́lá ti kí kálukọ́ máa lọ lé wọ́n wá lè jókòó kó wọ́n pa tẹ̀sùbá wákàtí mẹ́ta o o níbi kankan dán lọ́ba wọ́n lè pa tẹ̀sùbá wákàtí mẹ́ta àmọ́ irun yìí àkọyakọya ni subhanallah alazim ibòmíì tí wọ́n bá kí n kọyakọya wọ́n lè máa ṣe wáàzí wákàtí méjì lẹ́yìn irun àṣùbà sẹ́nìkan bá ti dìde tá a fún wáàdí tó bá kí ọ̀rọ̀ bọ nípa rẹ̀ táwọn náà fi kí àdéhùn wọ́n ń sọ̀rọ̀ náà wá wọ́n dìde bẹ́ẹ̀ ni láyé ànábì irú wọn ní máa dìde sẹ́mi ọ̀kọ́ ẹ̀ní lè dìde mọ́lú la yọ ọ̀fẹ́ bàtìní jẹ subhanallah so eléyà fẹ́ irun tó yẹ kí ẹ kúkú níbi tẹ́ lọ two hours lẹ́yìn irun ń gbogbo sọkúsọ gbogbo ọrọ tí ò ní tuma o tún ti dìde so la parí láàrin tí wọ́n bá ní kó kírun lọ́nà tá a fi parí rẹ̀ láàrin fifteen minutes wọ́n ní àwọn tó pẹ́ jù subhanahu ẹ̀yin ọmọ kí náà mo láti ń kírun especially tó bá wà lórí kọ́rídà inna wajadna aba'ana ala umma àwọn bàbá wa ẹ ṣàkíyèsí inú tẹ́ ṣàkíyèsí òní ẹni kí tó bá sọ pé asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah kó tó dákẹ́ báyìí àdúrà tí wọ́n máa ṣe lẹ́yìn orun tí wọ́n máa pariwo wọ́n múra sí kankan ni wọ́n tún wá máa wojú ẹ̀yìn tẹ́ ẹ̀ bá ṣe ìtaní àti ìtaní talọ́ àwọn kíláàsì tí ò ṣe pé ẹ̀yin múnáfíkì àdín nínú wọ́n wá múra sí ètò ẹ̀ka múra sí àmúra sí ètò ẹ̀ka pọ́ńpá rẹ̀ àpọ́ńpá rẹ̀. kẹtẹ pé sẹpẹ ẹsùn ọ̀rọ̀ bẹkẹlẹ àyà ìní súra tó gún dìde yẹn mọ ṣé òǹkọ yẹ kọ́ máa kà ń àtúbà ni àbí iná àtọ iná náà yẹ kọ́ máa kà látúbà kọ́ máa ké tó gún dùn ní nítorí pé ẹ̀yin tẹ̀ ń ṣàtiwájú fáwọn èèyàn ń di kásẹ̀tì ẹ̀yin náà mú wọn máa ń wọn ṣùgbọ́n pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kì í tẹ̀sí pé sixty ni wọ́n lò fi bẹ̀rẹ̀ hundred tó fi kúkú lé wọn pátápátá ẹ̀fí mẹ́rin bẹ̀rẹ̀ mo bá kó di márùn kó di mẹ́fà mo bá yọ di àyà mẹ́wàá mo bá yọ di àyà mẹ́ẹ̀ẹ́dógún mo bá yọ dọ́gbọ̀n àyà ìjọ mi gan wọn rọ òkú tọ̀ sí èdè pé bàbá yìí ọbẹ̀ tó wá ti mọ̀rọ̀ ọjà tó bẹ́ẹ̀ lẹ́ẹ̀ma ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títí tí o fi máa máwò èèyàn la pé èèyàn máa fara balẹ̀ sí lọ́nà àkàràwọ̀ kọ́ mọ́ wa tádàwọ̀ bá tẹ̀ nìkan tó bá mú lọ síbi tí ó ti sórí ibú tí wọ́n ti takotọ́ lọ́rùn wàláì tó bá lọ́dún mẹ́ta ni ó ṣe ń bì àmọ́ ńgbà tí ọba jáde sí bùkátà rẹ̀ òbíà yóò jókòó mbẹ́ pẹ̀lú sùúrù o òní jókòó kódà yóò ti gbàgbé gbogbo tí ń ṣe láyé. sọ ibi tí wọ́n ti wá ní kó wá sí náà kí ni kàn lójú ibi tí wọ́n ti ní kó wá sórí ire kí kàn lójú. tẹ́lẹ̀ ìjẹ́bù tó jẹ́ kọ́ wá lè rọrùn ká máa kí àyà sixty àbí hundred lẹ́yìn fatia màtáwa náà bá hàn kankan náà alukurani sẹ́mi pé dáwàá kà fún láwọn àwùjọ yìí kí ni kọ́ ọmọ ṣe wọ̀límà tàbí bẹ́ẹ̀ kọ́ ni kí ni jẹ́ wọ̀límà náà rí wọ́n ló ti mọ alukurani ké tí wọ́n sì máa ké lóòótọ́ kọ̀ dájú wọ́n da ń woro láì jẹ̀ ẹ̀yìn torí kí wọ́n kàn wọ́n kékeré nìkan ló geere kàkúkà gbóńtì ọ̀jọ̀ alukurani nígbà tó máa rà wọn tí wọ́n ká alukurani wọ́n á jẹ́ nulẹ̀ pé ah sípò àwọn ọmọ ká ẹ má kà kò síjọ kẹtẹ ẹ náà rí sáńsọ pé ẹ má rí so ìgbà tí ọba máa kà báwo ló ti fẹ́ hà sọmọkẹ láti tutọ́ tí alukurani táwọn èèyàn ti ń dààmú pẹ̀lú pa afẹ́ kọ́ńpa rẹ̀ ní táwọn ń dààmú nípa rẹ̀ ni pé ká máa ké ká sì ha sórí ndé yorùbá kàwé ndé yorùbá kẹlẹ́ yòókù níjẹ́ wọn kà fún sẹ́yìn tó jẹ́ pé tí ọmọ bá dánwóró láì di alukurani tí ó máa ké ẹ péjọ màmá ó péjọ àwọn bàbá ó péjọ gbogbo ìdílé bàbá ìdílé ìyá ìdílé kíní gbogbo ó péjọ pé tá àríṣe lọ́mọ ríṣe kí lọ́mọ ríṣe náà rí. ọmọ ọmọ alukurani kankan ké gan bọ́bá mọ̀ ké gan bó wọ́n ti sọ pé ká ẹ péjọ fún bọ́bá ha gan bó wọ́n ti ní ká ẹ péjọ fún àwọn nǹkan tó wúlò tí ṣe máa sọ fún yorùbá kan pé lágbájá alukurani ọ̀nà sùsì rọrùn kí ni mò ń lérò sórí òní dàrú kí ni ń dàrú ìlọ́fà ló fi jẹ́ pé màá táwọn àáfàá wa yorùbá tó ń ní experience nípa kíó wàhálà ìjàmbá sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó lọ kíó ẹ lè ti ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ́dọ̀ àfà sọ pé tàlímù tàlímù náà lẹ́ẹ̀mọ́ kọ́ àti àṣírí yá tù dáálíyà. gbogbo orú àwọn tíra ńlẹ́ ìmọ̀ kọ́ wọ́n wá ní gáìdì yín lọ síbi pé máa hàn kúránì nígbà ìwò làwọn náà ha tóbi wá ṣe fifteen years tọkọlọ rẹ ṣáàpù burúkú yun kò sẹ́ni tí ó gáìdì rẹ lọ síbi eléyun títí tó wá dé pé ńgbà tó bá wá rìn kó igbó yẹ kéèyàn há ní ọpọlọ lè má ṣáàpù lọ rẹ ló ti jẹ pé irú tó ṣe àwọn èèyàn tí ìjàmbá ti wọn ẹ má ti àwọn ọmọ tọba hàn pòsíṣàn kọ kó àwọn ọlọmọ ń kí ó ẹ ti ti máa direct wọn lọ síbi kí wọn hà wọn hà ọ̀pọ̀lọpọ̀ yorùbá náà ní sìn wọn dààmú pẹ̀lú pé ká alukura ni wọn bá pẹ̀lú kàkúkà tí wọn máa ké fún àwọn ẹni kí wọn ṣe kí ni musaba kọ ṣe ha ọmọ lágbájá ṣe musaba kọ kódà ó tún lọ sàódì wọn tún fún lówó bá ó tún ti di owó ìgbà náà wọn á rí pé káwọn ọmọ ha tó ẹ sì rí i pé wọn ń ọlọ́run ìsọba alágòsì torí délé ọ̀dọ̀ wọ̀ wá léèyàn bá há nǹkan kan sórí náà Kùránì bóòlù sì fẹ́ kí àyà sixty gan bóòlù sì fẹ́ kí àyà hundred ẹni tí ó sì máa ṣe bẹ́ẹ̀ onú ò máa di kírun lóru fúnra rẹ̀ àárín wa dá èèyàn mélòó ní jí pé kí lọ́sọ̀nù àmọ́ tí àdánwò bá dé òun ní ọ tó ì kí ló dé tá à ń dúró de ká dánwò dé náà ká tó mọ lọ. tẹ́lẹ̀ ta'arraf ila Allah fi rọ̀kà lànàbì sallallahu alaihi wasallam sọ ya'rifka fi shidda mọ lọ nígbà tára tù ọ kọlọ ọbọ lè bá mọ nígbà tára bá lé ọ tó bá lé mọ nígbà tó bá tó bá lé mọ kọlọ ọbọ lè bá mọ. ẹni tí ọ̀nà ti gbogbo orí eléyìí ìbáraẹni bí sallallahu alaihi wasallam qumil layla illa qalila nisfahu. أو انقص منه قليل أو زد عليه ورتل القرآن ترتيلا وقولوا أنا يعني كان أبي أجيكيرو ya ni tà nàbì ṣùgbọ́n àlùmọ́ rẹ̀ ni. sẹ́ni tí òfin kọ́ra kékeré náà máa jí kí máa kírun lóru kí máa kírun lóru kí máa kakíó kí máa loru gbogbo ẹ̀ lóru bóòlù ti fẹ́ rọrùn kò lè rọrùn fe kò lè rọrùn ó rọrùn fún wọn láti fún wọn láti dá wákà kò rọrùn láti ké alukurani fún wa nítorí pé ẹnití máa ti ń tí ń dá wákà alukurani máa sọ̀rọ̀ lẹ́nu wa sẹ́yìn kórin àti wákà kò sínú kó o ṣe kàńkàkùkà àmọ́ alukurani bọ́ bá kàńkàkùkà wọ́n dọ̀ọ́dún nígbà tó ní masala nùrì yìí ṣé masala yìí lẹ́nu kọ́ bá ní masalu nùrí yìí ló bá ní masala nùrí yìí lẹ́nu kọ́ ní subhanallah sẹ́nu pé yọ ọmọ bá lọ ni pé ńgbà bá kí nùtẹ́ ká mọ̀ gbogbo eléyà fi hàn wá kẹ́bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ka ìjọ ìka kà fún ẹsìn máa gbàgbé o kí lànà bí ṣe fáwọn èèyàn bí nísìn ṣé ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni àbí ń ṣe ìmáàmù fún ọ ń ṣe ìmáàmù ọ̀pọ̀lọpọ̀ náà lọ́wọ́ àtúnjẹ́ pé wọ́n ń ṣe ìmáàmù wọ́n sì ń jẹ oúnjẹ báwọn jẹ ìmáàmù ṣùgbọ́n tó yẹ pé wọn ò mọ ìmáàmù ṣe àsìkò tó yẹ kó wọn kẹ́kọ̀ọ́ lára Ànábì sallallahu wọn ò ráyè torí ẹ̀ ká gbìyànjú ká gbígbé ńgbà tó bá dìgbà àjò láti mọ àárè kaná kéèyàn ó ti gbìyànjú láti ṣèpalẹ̀ mọ́tò dálẹ̀ síwájú kó tó di wípé àdánwò dé torí gbogbo àdánwò náà ni tó bá bára rẹ̀ kò kú kọjá síwájú káwọn ìmáàmù àdánwò ni wàlláhì tètè palẹ̀ mọ́ kádánwò yẹn tó dé ó máa jẹ pé ńgbà náà lọ́wọ́ àtẹ̀sẹ̀ wa lọ́mọ gbà kí ó kò ní rọrùn àsìkò táwọn bùkátà láti lò mà ìgbà náà làwọn lọ kọ́ mà kò ní rọrùn torí táwọn ọ̀sẹ̀ náà rẹ bá bọ́ ibi tó ń ti gbà kí ó ó ṣubú lójú wọn ṣùgbọ́n lónìí àwọn ọmọdé tọ́lọ̀ ó bí ọdẹ tètè lọ wá mà má tẹ̀ra rẹ jẹ nítorí ọba mọ̀ ẹ̀yẹ sakọ sí tọ́ba sì ti mà táwọn ti tiẹ̀ lọ so ọ̀pọ̀lọpọ̀ lọ́wà lẹ́gbọ́n ní chance wọn kẹ́kọ̀ọ́ wọn sàkọ́ wọn sóge ọlọ́ọ̀bá wa dán wọn ọ̀pẹ́ kò jìnnà ó gbé wọn sípò kan wọn wá rí i pé bọ́ọ̀dì lọ́wà kò sẹ́ńjì sòkò á ti padà sílé kí ó mọ̀ wọn àgbẹ̀ agídílà fún ọ ṣe ẹni tó bá ti ṣe kínní kan yọ yàgbẹ́ kúrò kò sẹ́wọ̀n ọ̀rọ̀ ti dorí sí mi nù torí ọlọ́run bala ń bẹ́ẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn òròyìn rẹ̀ tó ga jù kó fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kọ́ràn wa lọ́wọ́ lórí àti máa sìn ní ìbámu pẹ̀lú bó ti ṣe ń fẹ́ àti dọ́gba pẹ̀lú ìlànà Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ọ̀yà wa ya ìfẹ́ nú kọ́mọ̀ wa lẹ́nu tí wọ́n máa fagídí fi sẹ́kùn subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu

ẹni tí ń kírun fún yàn tí wọ́n ń ṣe àṣìṣe nínú kí ń ti ń kà torí pé ọsọ fáwọn kìrá ó ti túmọ̀ sí ń dàmí ó ṣe àṣìṣe nínú kí ń ti ń kà ṣé tó bá ti ṣàṣìṣe tàì ṣàṣìṣe láàmú àtúnṣe ni wàá dúró dìgbà kan tó bá lè túnra rẹ̀ sí alhamdulilayi tó bá lè túnra rẹ̀ sí bó bá ti ṣàṣìṣe náà látúnṣe tó bá ti ṣàṣìṣe látúnṣe kìí ṣe torí pé àfojúdi kìí ṣe torí pé àkàkùn ṣùgbọ́n ọ̀rọ̀ náà lélẹ́yìí ọ̀rọ̀ náà tún mọ́ a gbọ́dọ̀ wu ẹni tó ṣàṣìṣe ké lọ́nà tí kìí ṣe bẹ́ẹ̀ lọ́nà ti ṣe sọ̀kalẹ̀ torí kọ́ mẹ́fà jẹ́ pé yọ̀ mọ́ bá lọ́ba iná ló ti jẹ́ pé ànábi wa sọ̀rọ̀ bá àríwá àrùsẹ́lẹ̀ níjọ́ tó ń kírun wọ́n gbàgbé kéwútọ́ kàn lẹ́yìn ibi tí wọ́n kéde tuntun kó àwọn ọ̀gbọ́n lọ́nà sọ àlùkùránì kalẹ̀ fún un wọ́n á tún kà á lákàtúkà wọ́n tún kà á lákàtúkà pé bóyá nìkan rà sí sòkò sẹ́ni tó sọ ọ̀rọ̀ sọlá nàbì sallallahu alaihi wasallam ńgbà tí wọ́n á kírun tí wọ́n á ní níbo ni òbẹ́ yìí wà alaysa fikum rajulun rashid kò sẹ́ni tó ní làákà ìrìn yẹn kí ńgbà tá a wí láwùjọ yà ṣé ìwé ò sí láàrin yìí ni wà láàrin wọn à tó a lọ gbẹnu lọ sí. subhanallah anabi wa tó a pẹ̀lú ilé rẹ sùn jẹ. àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ obìnrin tí kò sí tí ò sí sùn ní ọkọ ṣé kó lọ sínú mẹ́ta sí lọ́lọ́lá jù àwọn tó kún ìyàwó. kó kírun lé rẹ lọ́lọ́lá jù ṣùgbọ́n náà nílé kì ṣe pé wọ́n pé kóbìnrin kó kírun lé tó bá ti lọ́kọ ìṣáàtì ti tọ́tọ̀ bẹ́ẹ̀ kò àmọ́ lọ́kọ kò àmọ́ lọ́kọ tó bá ti dàgbà débi pé irú rẹ̀ wọ́n máa fẹ́ yọ ọmọ wù wọ́n yóò lè dá wàhálà lẹ̀ kókó kírun lè rẹ̀ lọ́dà àmọ́ tó bá lọ kírun mọ́sálásí kò burú ṣùgbọ́n o tó bá lọ kírun mọ́sálásí ọgbà ẹ̀dá wọ́n á sọ pé tóbìnrin máa lọ́kọ àmọ̀kọ́dọ̀ ọkọ rẹ̀ ní ìtùgbà ẹ̀dá tí ọba lọ́kọ yọgbà ẹ̀dá lọ́dọ̀ bàbá rẹ̀ àbálámọ̀jútó rẹ̀ òun lọ́wọ́ àsùkù fúnra rẹ̀ ló sì wà àsùkù kò sí bàbá kò sì sọ́kọ kò sì sálàmójútó kan náà ní mójútó ra rẹ̀ bóyá ní o ti wá máa ṣe yọ̀ǹda níbo ní o ti máa gba yọ̀ǹda so eléyàn yóò ti gba general permission lọ́dọ̀ bàbá rẹ̀ wípé baba wọn fẹ́ kẹ́ yọ̀ǹda fún mi pé gbogbo ìgbà tó bá wù mí láti lọ kírun mọ́ṣáláṣí kí n máa lọ òru. هناك بعض من يقول بجواز عدم الصدقه فإن بأن بأن هذا ليس ما وقع إلى أحد صور الجمهور الشباب ẹni tó sọ ikú kọtọ kó ṣe musabakọ ṣe alukur'an torí kó wọn malaya anabi sọlá àlùsẹlẹ á sọ fún yín pé kì í ṣe gbogbo tí wọn bá ti mà láyà anabi sọlá àlùsẹlẹ ló kò tọ àbí òye wa kì ṣe gbogbo tí wọn bá ti mà láyà anabi sọlá àlùsẹlẹ ló kò tọ láyé ànábì sallallahu alaihi wasallam wọn àwọn ọmọká lo máikrófóònù pípé wọn bí èyí wa tó torí de eléyìí báyìí tí kò wá tọ́ láyé ànábì sallallahu alaihi wasallam wọn ọmọká tẹ́ni ká fi fúlọ̀ mọ́sálásí ká tẹ́ni sínú gbogbo mọ́sálásí fún ọmọ wọn ò sì mọ ká fi páànù kan mọ́sálásí torí ẹ yóò tún wẹ́ẹ̀rí mi wà náà. na wọ́n bèèrè pé nínú mọ̀nkáyà tó tó pọ̀ ṣíṣe kò ní da ọkọ̀ àwọn tí wọ́n kò ní dọ́kàn kó lórí. jọkàn wọn kọ́dà gba náà gan lọkàn wà mọ́ wọn tẹ̀lé alukurani tó kà ọnụ àwọn ọmọ tó máa rẹ̀ kó tẹ̀lé òun

ìgbà tó máa ń kírun tó bá dé àsìkò ìsìnkẹ́ kí kásìkò tó tó lẹ́ẹ̀mọ̀jọ kí pẹ̀lú títí tí wo ìjẹlẹ̀ máa mú un. ẹ̀yìn ṣáà náà ló ti wà torí gbogbo eléyìí àsìkò ṣáà ò fa àtàlẹ́sà fún ìṣá ìkòtò ìbáyìí àsìkò tá àtàlẹ́sà fún máa ń bọ́ sẹ́yìn lẹ́yìn ìdajì òru ìdajì òru yẹn ti twelve o ìdajì òru ìgbà wo lòrùn wọ̀ ìgbà wo làlùfáàjà rí ọyọ á da méjì bí àkókò tó bá jẹ

wẹ́rẹ́dó alẹ́yìn ìrún tí màmá kí lóru tí ìrántí kí lọ fẹ́ sàn yìí àmì ìkúra kà àkàkùn tó wá pé mẹ́ta lè máa kí lóru èèyàn sọ di mẹ́rin ló bí wọ́n á lè fi máa ṣe lọ jù sí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹni tó dó sápò tó ń lọ lábẹ́ ẹni tó dó sápò sùn tójú bá ti ń rọ̀ ní sẹ́wọ́n. tójú bá ti ń rọ̀ lópin ìgbà tó bá ṣe é pé òjò tí ń rọ̀ yẹn kìí ṣe pé ọ̀hún winiwini òjò tí ń rọ̀ wábi wọ̀ sí òjò tí ó gúnlẹ̀ tó ní agbára kò sí tó burú mbẹ́ kápá mọ́gírì àti ṣáìkù lọ́nà tó ti pa ti mọ̀ yín pé táwọn yẹn bá fi lè jáde ní ìfúnwọ́n ní fẹ́ padà wà mọ́sálásí mọ́. tó yàtọ̀ sí mọ́ọ̀kì tó wà ní hòtẹ́ẹ̀lì yín fẹ́ẹ́ yàrá lẹ́tì bọ́ mọ́sálásí ni wọ́n á ní tẹ́lẹ̀ kí mọ́gírì àti ṣáìkù torí pé òjò ń rọ̀ òjò ń rọ̀ báwo ẹ bá ti kí mọ́gírì tẹ́ tó padà wá kí ṣáìkù náà ẹsẹ̀ yín ọ̀kanra wọn èjìká yín ó ṣe déédéé èjìká yín ó ṣe déédéé kò ní jẹ́ pé ìwọ ọyọ àyà títa ju ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ lọ àbí òye so tẹ́ bá jọ dúró dọ́gba tí bá kún dáadáa wàá rí pé jìkà yín náà kò kàrà wọn ẹgbẹ́ ń kàrà wọn tó àwọn kèsè dandan ni kò kàrà kò kàrà wọn dáa fẹ́ ni pípó straight títẹ̀ nìkan mọ̀ lọ́wọ́ àti títẹ̀ nìkan lọ ẹ̀ tó àmẹ́sẹ̀ yín yọ kàrà wọn ẹ gbọ́dọ̀ fi fúrújà alẹ́ kó ṣe ìkọ́ àlàfo ẹ gbọ́dọ̀ kọ̀ àlàfo lẹ̀ láàrin ẹsẹ̀ yín méjèèjì kọ́ ṣe ìkọ́ ṣùgbọ́n ẹ rántí o kàrà wọn báyìí wàá rí pẹ́sẹ̀ méjèèjì kò fi àlàfo lẹ̀ láàrin àlàfo tí ń bẹ láàrin ẹsẹ̀ tẹ méjèèjì ò fílẹ̀ fún àṣepọ̀ tòyí tí wọ́n sọ ni pé tí ẹsẹ̀ tiẹ̀ àti tẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ọba kara wọn àṣetánì ọwọ́ àrùn tó àmì tó wà ti kara wọn àṣetánì ọwọ́ àrùn yàtọ̀ sí àárín ẹsẹ̀ tiẹ̀ kò sí pírọ́blẹ̀mù rẹ̀ lópin ìgbà tí wọn náà bá tún ti ta ẹnu àlà ìta ẹnu àlà nínú ìdúró lórí irun. olóyìn gbọ́dọ̀ tó ti ya ẹsẹ̀ rẹ ó ti fẹ̀ ju bí èjìká rẹ ti ṣe máa lọ àti ọba ti ya ẹsẹ̀ rẹ ju bí èjìká rẹ ti lọ ti ta rẹ lọ rẹ yọ wà bí rẹ ti ṣe ti ṣe so ọmọ ya rẹ tó àlẹgbẹ rẹ tiẹ̀ náà bẹ ọmọ ìyá rẹ tó tiẹ̀ náà bẹ tó túmọ̀ sí pé o tún ní o gbọ́dọ̀ yájú ilé yẹn. Àlejò. Bó ló ti parí bọ̀? Àlàkùnlé ha mọ́tíláṣí tó wà lórí kọ́ni wọ́n sọ. Torí pé ó ní ti pẹ̀lú pé ẹ lè wá ẹ̀ ní lè wá. Tùwálẹ́yìn ní ìsinyìí báyìí ẹ̀ka wọ́n ẹ̀ fíìlì tí ò sí. Nàá lọ́fà ló ti jẹ́ pé nù òfin náà tẹ́ bá ti mọ̀ pé tẹ́ bá ti kírun sẹ́nu mọ́sálásí lẹ́jọ́kọ̀ọ́ sí lẹ́yìn tẹ́ wá látọ̀nà jíjìn kí lẹ́ fẹ́ pápọ̀ sí àbí òye wa ẹ ti mọ̀ pé tẹ́ bá pa mọ́gìrì àti ìṣá ìpọ̀ ẹ jókòó sínú mọ́sálásí kí lẹ́ parọ́ pọ̀ sí ẹ kú jókòó lẹ́yìn mọ́gìrì kẹ́ẹ́ kí ìṣá ìwò tó kẹ́ẹ́ kí ìṣá ìlákòókò rẹ̀ tẹ̀ tó túmọ̀ sí pé tẹ́ bá ti kí pọ̀ tán kálukọ́ jáde rẹ̀ náà sàrẹ́ kò wà nílẹ̀ tó bá jẹ́ ẹgbẹ́ ọgbà pé ìwọ̀nda kan tí kí ọ̀n dúró dédé báyìí tó tó sẹ́yìn ìyá wá sílẹ̀. kò sí dọ́kítà lórí ìrún kọ́lọ́mù kọ̀rẹ́kì orí ìrún ní ojú tèmi dọ́gba kìí sórí ìrún nílé tó nígbà tá a bá kí ìrún sẹ́nà àtàbò àbàrà báyìí obìnrin bá dúró lórí ìrún mi ẹ̀yìn sì ń lọ wájú ẹ̀ lọ ẹ̀yìn àyìn ọmọ bá a ti dúró ọjọ́ bó ti jẹ́ torí pé ó máa ń ṣẹlẹ̀ ibi ìgbà tí wọ́n rí pé ń lọ wájú ń lọ ẹ̀ wọ́n lè gbìyànjú àti rí i pé oṣù straight ẹ̀ lórí irun náà ọmọ abẹsẹ̀ rẹ léka ọmọ abẹsẹ̀ rẹ léka ewu rẹ lẹ́nìkan ṣe fẹ́ pé ẹni tó ṣe bẹ́ẹ̀ tó pa lórí irun wọ́n bẹ̀rẹ̀ kí ló ṣe ọ́ wọ́n á lọ tó kan tí eléyìí fẹ́ sọ gbá ó ti gbá mi lórí irun ó tún dì í mú kó gbadé tó torí ẹ̀ kí sórí ìrún lẹ́yìn ó ti kó fẹ́ kọ̀rẹ́kì èèyàn torí pé tó mú máa ṣe bí àìmọ̀kan ni tọ́ba ti sọ pé mi gbọ́dọ̀ kọ̀rẹ́kì ẹ̀ lórí ìrún yóò sọ ìrún yín di dàkadì náà. Bẹ́ẹ̀ni ti wá ṣe apá ẹ̀ ọkọ̀ ọgbà ọkọ̀ ọgbà níbi yẹn sapá ganga báyìí wò lè ṣe fún tó ọkọ̀ ọgbà pé dákò káwọ́ kù. ẹ ṣé máa ń kírun tó jọ rọ àti mọ̀ ike tójú máa ń rọ̀ á sọ pé Allahumma sayyiban nafi'an tá a lè tàdúrà nínú ìgbà tá à ń kírun kò tó tó burú mbẹ tọba ti dá dúró ìgbà tó kírun tán ọ̀dà jù tàmátàrà bá tán nígbà tó wà lórí ìrùn kò burú sọ torí kó jòjì ń rọ̀ yẹn òun tiẹ̀ ó sì ti kú ti rọ̀ tán tó kírun tán ó sì ṣe é kọ́ máa rọ̀ lẹ́yìn ìgbà tẹ́ kírun tán àdúrà tó ṣe yẹn ó wúlò bóyá ojú ń rọ̀ lọ́wọ́ àbó ti rọ̀ tán pé ìwọ ọlọ́wọ́ bá ṣe lójú tọrọ tọpọ̀ tó sì tọ́ láǹfààní ó ti rọ̀ tán a lè ṣàdúrà púpọ̀ náà yọ láǹfààní gbàtí ń ṣe rọ̀ tán ti rọ̀ lọ́wọ́ náà a lè ṣàdúrà púpọ̀ láǹfààní tó bá filẹ̀ tó o ṣe lórí irun tó o ṣe lẹ́yìn ìgbà tó kí irun tó kò bó a sì mọ̀ kíkè sọ ara yẹn náà bákan náà àwọn tó bá kó ara lọ sán èyí tó dáa nígbà tí sàn yẹn tó bá lè sàdúrà yẹn lórí ìrùn kò sí tó burú mẹ. سبحان الذي يسبح الرعد بحمده والملائكة من خيفته tó bá lè ṣe nígbà tó ń fi ràn ọ́ dáa nítorí pé ẹ mọ̀ ìpè ọ̀pọ̀lọpọ̀ gbàlára máa ń sán tó yẹ pé bó ti ṣe sàn yẹn ó lè ṣe kú pààyàn. sọ àti nínú òfin ara àìgbé àrà tó ń ohun màláìkà kan ni tẹnìkan á àwọn ti Ṣàngó kan àbí kí náà ń pè wọ́n sọ àwọn kékeré kan ẹran Ṣàngó ni Ṣàngó pọ̀ ẹ má jẹ́ wọ́n gbérú ẹ o ṣé àrà sápá nìkan ọ̀ àgbẹ̀ ẹran Ṣàngó ti di wọ́ọ̀ mo rò pé yé wa ẹn torí pé jẹ kí wọn wá lọ sọ mùsùlùmí di ẹni tọ tó bá yẹ pé kí ni nǹkan tá a fún so tó bá yẹ kó atẹ́gùn atẹ́gùn burúkú ló ń jà lọ́wọ́ kò burúkú tó ṣàdúrà yẹn náà gbà yẹn gẹ́gẹ́ bí alùpùpù àìsílẹ̀ ti ti ṣàdúrà kó ọlọ́mọ ń tọrọ orí tó wà nínú rẹ̀ kò sì sáàdì rẹ níbi aburú tó wà nínú rẹ̀ because at that same time ó lè fa nǹkan fẹ́ tẹ́lẹ̀ kòsí tó burú mẹ náà kòsí tó burú mẹ. bí ní ti ìwọ náà ni wọn sọ fún ọ pé ọba alhamdulillahi alladhi wahaba li ala al kan ní alhamdulilayi fẹ́ lò ọba kìlá rẹ jẹ wọn sọ fún ọ pé ah lágbájá náà kú ní ìsìn. إنا لله وإنا إليه راجعون ألم نشرح لك صدرك lọ́bẹ̀ sọ fún yà wípé kó mú un sékè mú un yà zẹ̀kẹ̀rì Zakariya khudil kitaba bi wa. kò sí ní tó burú mẹ́ẹ̀. حسبي يا سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت